mo kí ọ kú ojúmọ́ mo kí ọ kú òwúrọ̀ mo kí ọ nítorí pé ó wà láàárín àwọn tí a pamọ́ tí a sì jọ nínú ìjẹ́ ní àárọ̀ yìí ọ̀rọ̀ olúwa wípé ní àtètè kọ́ṣe ọlọ́run dáhùn àyè wà níjú òkùnkùn ń bẹ lójú ibú bẹ́ẹ̀ sì ni ẹ̀mí olúwa ń rábà wá láti wá bí sí ṣùgbọ́n aleluya ni fún ẹni tó dá ayé àti torí kò bójú wo ó ṣàánú fún ayé ó wí pé jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà ìmọ́lẹ̀ sì wà. ìgbẹ̀yìn ayé ẹlòmíràn ojú wa pọ́n ohun gbogbo ó gba ìpalára jẹ́ ní ti àárọ̀ yìí ní ti àkókò ìrìn ìbùkún mo pàṣẹ pé àánú ọlọ́run dára mọ́ ohun ọlọ́run bákan kò sẹ́ni tó lè bàjẹ́ kò sẹ́ni tó fọwọ́ bọjọ́ kó o máa yọ nínú ìgbà tó ní màrìwò tí ń ṣẹ̀ṣọ́ ọba òkè má jẹ́ kẹ́nu ọpẹ́ mi nínú iṣẹ́ rẹ nílé iṣẹ́ rẹ níbi òwò rẹ níbi ọjà rẹ ní ilé ẹ̀kọ́ rẹ àánú dá àpapọ̀ mọ́ rẹ. mo gbà ní àdúrà òòṣùwẹ̀ òòṣùwẹ̀ ogun ò ní borí ẹ. àti lọ àti bọ̀ mi nígbẹ̀yìn ṣe mí láàárín àwọn tí àánú rẹ̀ pamọ́ o mà ní sí nílẹ̀ àánú rẹ̀ kó máa fi àánú bọ́ kó máa fi àánú bọ́ pé ìjẹ́ ti ń lọ láàárọ̀ yìí àsíá oh. kọ́nù tó gbòdìdì fún ìṣíjìbò àná kọ́nù kò fi bẹ́ẹ̀ wọ́n sọ ti àánú sí ọ wọ́n rè wò àánú sí ọ ìrànlọ́wọ́ àánú ló dìde fún ẹ wá gbọ́ lórúkọ tí bàbá àti ní ti ọmọ bó o ti ń jáde lọ láàárọ̀ yìí o ò ní ṣe ibi tí òkùnkùn bá sí láti fi pa ọ́ lẹ́kùn àánú ò ní jẹ́ kó lọ síbẹ̀ bó ti jáde nípasẹ̀ àánú náà ní àlàáfíà ó wọlé nípasẹ̀ àánú ní àlàáfíà lórúkọ Jésù Kristi ìṣẹ̀dá rẹ̀ kò gbà ẹrù tí ayé ti sílẹ̀ tó ń wọ tó fẹ́ parí òògùn tẹ̀lé bẹ́ẹ̀ àṣẹ́gun kò ní bẹ́ẹ̀ ni wà ògo ni fún ọmọ lọ́dún jésù olúwa wa àmín gbọ́ ìwọ tó ń gbọ́ pàdé mi ní ọ̀la fún ẹ̀rí àti ire èrè ìbùkún mìíràn yóò sì dára fún ọ bá mi pín o ṣèrànlọ́wọ́ fún ẹlòmíì ìyanu ti ṣẹlẹ̀ hallelujah.